الله الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالا نيو نتي سي أجا كيجا نينو سو شعبان أجا كيجا وسو كيجا أجبرا دو أتي أدو ماني أدو أتي أدو ميتا جيني عدد هجرة السلام عليكم ورحمة الله وبركاته أبو هريرة رضي الله تعالى عنه ونجي الله صلى الله عليه وسلم سوفي ثلاثة àwọn mẹ́ta kan bẹ̀ la yukallimuhumullahu yawmal qiyamah ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ níjọ́ bíi qiyamah àṣé ìbánisọ̀rọ̀ ọlọ́run níjọ́ ni ìkẹ́ni ọlá ni àánú ni àpọ́nlé ni iyì ni lọ́jọ́ fẹ́ni tọ́lọ́run bàbá sọ̀rọ̀ òun lọ́ fà ló ọlọ́run ṣe sínú rẹ̀ sínú ìyà táwọn ènìyàn jẹ

ṣùgbọ́n níjọ́ yìí àwọn onígbàgbọ́ òdodo rí ọlọ́run pẹ̀lú ojú agbárí wọn. bákan náà wọn láàyè zẹkìyè ìyá kẹta ọlọ́run ní fọwọ́n wọn wọn láhùn màdáàbù nàlẹ́ yìí ìyá tí tani tí irun ní oṣù wa jẹun ọjọ́ yà mẹ́rin àdébísọ̀lá sára bẹ̀rẹ̀ sí ní kà wọ́n wọ́n lẹ́ni àkọ́kọ́ òun ni rọ́jò lónà aláfàdúlẹ̀ máa yẹ yẹmúnà ọ̀hún mi ní ibùdó sẹ́lẹ̀ ẹni tó ní omi ànító àníṣẹ́kù ní pápá ìfàlà ní pápá pápá yòówù ni sálẹ̀ ọ̀fẹ́ sí gbogbo gèrègèrè ọ̀dọ̀ wa yìí àfi téèyàn bá lọ sí àwọn bíi nọ́ọ̀sì yẹn àpẹẹrẹ nẹ́ẹ̀sì tún téèyàn bá tún bí àwọn ilẹ̀ Sudan ó jẹ́ tó Libya àwọn pápá gbàgbé fẹ́ máa rìn. ẹ máa rin wákàtí márùn ẹ ní rílẹ̀ ní ó ti lómi ànító àlùsẹ́kù ní pápá ẹni tó ń wá rìnrìn àjò tí ò tí ó mu kò odidi mẹ́rin ló ń tàn wọ́n yìí ẹni kejì wọn ni rọ́jò ló bá yà á sílẹ̀ àṣà bá dàlà àbù ẹni tó tajà lẹ́yìn ńlá ọ̀rọ̀ ọlọ́run ti fi búra pé wà láàfù àsìkò rọ̀lẹ́ àsìkò ńlágbàá ni kódà ìrún àlàńsàrè òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àtàwọn ọ̀pẹ́ni tí ọba kì í báyìí gbogbo sẹ́rẹ̀ dẹ́sì máa bàjẹ́ kódà sọ pé ẹni tó bá pa ìrún àlàńsàrè bí ẹni tí ó gbó ọmọ ẹ̀ dúkìá rẹ̀ gbó ìní ẹ̀ kò ti lùsì ẹ̀ kò ti pàdánù ẹ̀ nìyẹn. ẹ̀rí ẹni ta wí ọ wá ṣe kátàkárà lẹ́yìn àlàńsàrè fàhálà fàbílà làákàdáha bìkádà wọ́kádà wàhú àlàbá ìrìgà rẹ̀. ìwà ń fọlọ́run búra pípẹ́ ọjà tẹ́lẹ̀ tí mo tà fún yìí a iye báyìí lè rìn náírà irọ́ ní sì bà ẹni ni ó jìyà mẹ́rin ẹni kẹta náà ti ń jìyà mẹ́rin òun ni rọ́jò ló ń báyà ìmáàmẹ́ ní dúnìyà ẹni tó ṣe ó fún aṣáájú aláṣẹ ẹni pé ó kọ́ mọ̀ sára àwọn olóṣèlú lára gómìnà tí wọ́n bá fi ọmọ ẹ̀wọ̀n ẹ̀wà tẹ̀ka fún tó fi wọlé tí wọ́n bá béèrè pé òun fẹ́ kọ́ ọmọ òun fẹ́ rí sẹ́ tí ò bá fún ní kẹ̀kẹ́ àfa yóò bá sọ̀tà dé ìpàdé ọdún mẹ́rin bẹ́ẹ̀ náà ni àwọn tó lọ ilé ìgbìmọ̀ asòfin ìrìn náà wọ́n wá bá aláṣẹ kan fún lálùkáwà ní pé ń máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu ṣùgbọ́n nítorí ayé mi sẹ́ni ẹ bá ń fún yọ́ọ́ máa gbàpá aláṣẹ mi tí ọba ti fún láyé tó béèrè lámìẹ́fẹ́ kò ní pé àlùkáàrí kẹ̀kẹ́ tó jẹ́ nígbà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun náà jẹ́ kan lára àwọn ẹni jìyà mẹ́rin tá a kà ẹ́ níjọ́ gbẹ̀ndà ọ̀kẹ́yà jẹ wáyà o bí hadith ti ti rí nìyẹn mi tún bẹ tí Abu Zar al-Ghifari táwọn gbẹgbà wa ti ń bẹ́ẹ̀ ẹni tí ń daṣọ wọlé ẹni tí ń daṣọ wọlé àti ẹni tó jà nǹkan kan yẹn ọ̀pọ̀ àpọ̀ máa tá a àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run dákùnlá wa nínú àwọn kan tí ó sàkóbá wa tí ó sọ wa dẹni ìyá ẹni ìyá pẹ̀lẹ́ níjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk